wẹ́ ọ̀fun wẹ́ ọ̀fun wẹ́ ọ̀fun wẹ́ ọ̀fun means gargle wẹ́ ọ̀fun means gargle mo fi omi iyọ̀ wẹ ọ̀fun mi mo fi omi iyọ̀ wẹ ọ̀fun mi